àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ́ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masiu tá à ń retí Ìsá ọmọ mariama kì ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ kọ́dì ìyá níyà kí gbogbo wa lọ́ọ́ mọ̀ dájú kó kúrò ní mírízà. Mirza Gulam Ahmadu pẹ̀lú Nájímù Ilẹ̀rọ òpùrọ̀ ní gbogbo wọn o. Kàláwù ìṣọ́ ṣọ́wa káàmọ́dì kẹfẹ́rí o bí ìjọ àwọn Ahmadiyya pẹ̀lú ìjọ Tijaniya pẹ̀lú ìjọ àwọn Ṣíya kàláwù làwa níbẹ̀. Mirza Gulam Ahmadu. àti sheu ahmeda tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká wá ṣe o kó fi súnà rẹ̀ o. àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múrítàdọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá à ń retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ọ́ dìyà níyà kí gbogbo wa lọ́ọ́ mọ̀ dájú òkúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òkúrọ ní gbogbo wọn o. kàláwù ìṣọ ṣọwa kámẹ́dì kẹfẹ́rí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu àti shehu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o ẹ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o. kó fi súnà rẹ̀ borí o. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin mùsùlùmí akíra wa ní títí ti Islam mo bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Allah subhanahu wa ta'ala ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run mo ń tọrọ ìkẹ́ àti fún aṣíwájú wa. ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV mo sì kí wa káàbọ̀ sí ibi ìdánilẹ́kọ̀ọ́ wa ti àárọ̀ òní ọjọ́ òní ni ọjọ́ al-ithnain al-ithnain déètì òní ni twenty eight jùmọ́dà ni oṣù kẹfà ọdún 1443 àkọlé ọ̀rọ̀ wa ní àárọ̀ yìí ìbéèrè kan ló bí láti ọ̀dọ̀ ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa àkọlé náà sì ni ẹ̀há sùmùrà. ẹ̀há alánọsẹ̀ àti ẹ̀há àwọn oníṣúfí kí ni ìdájọ́ rẹ̀ ẹ̀há àsùnmùrá ẹ̀há alánọsẹ̀ àti ẹ̀há àwọn oníṣúfí ipò wo ló wà nínú Islam. àwọn jamaa tí wọ́n ń pè ní sùmùrà òun ni zumuratule muminin zumuratule muminin wọ́n a tún máa pè wọ́n ní ìjọ bandele ìjọ bandele. àwọn ìjọ tí wọ́n pè ní lánàṣẹ̀ èmi ò mọ orúkọ míì tí wọ́n tún máa pè wọ́n ju ìjọ lánàṣẹ lọ. ní ti àwọn onísúfí tí mo bá ń dárúkọ àwọn onísúfí mo fẹ́ ká gbọ́ nǹkan kan yé lábẹ́ rẹ̀ torí lọ́pọ̀ ọgbà ni mo máa sábà dárúkọ yẹn àwọn onísúfí àwọn onísúfí tí a rí tá a sì mà bí ẹni mowó tá a mọ̀ wọ́n mọ àdìọ́kàn wọn tí a mọ̀ wọ́n mọ ìjọsìn wọn tí a mọ̀ wọ́n mọ ìlànà wọn àti ìṣe wọn lọ́wọ́lọ́wọ́ báyìí kò tayọ ìjọ àtìjàníyà àtọ́ ifá àtìjàníyà àti àtọ́ ifá àlùkọ̀dùrìyà. tí mo bá sì ń pe àwọn onísúfí ní kèfèrí àwọn náà mo bá wí ẹni tá a sùn sí là á jarun pálù àwọn ni mò ń bá wí àwọn oníṣúfí wọ́n pọ̀ lẹ́kalẹ́ka káàkiri àgbáńlá ayé nínú tírà anihal walimilal àfáàwá tó kọ tírà náà kí alọba ní san wọn ní ẹ̀san dáadáa wọ́n to orúkọ ẹ̀ka ẹ̀ka ìjọ sufi ó lé ní sẹ́fìtì àádọ́rin ó lé ní sẹ́fìtì. bí èèyàn bá rìn káàkiri àgbáńlá ayé yóò rí àwọn ìjọ yẹn yóò rí wọn kà pé bí àfàwa náà ṣe kà àwọn pé wọ́n pọ̀ ní ilẹ̀ India wọ́n sì pọ̀ ní Indonesia àti láwọn orílẹ̀-èdè mìíràn ṣùgbọ́n ní Nàìjíríà táwọn àwáyé àwọn tí a mọ̀ tí wọ́n ń pera wọn ní súfí bí kò bá jẹ́ onítìjàníyà yóò sì jẹ́ oníkọ̀dìríyà so tí mo bá ṣe ìtìláàkù kẹ́límà àwọn onísúfí ní tèmi tí mo sì sọ pé wọn kì í ṣe mùsùlùmí ọwọ́ àtìjàníyún wọ̀lẹ̀kọ̀dìríyún o ni mo gbé ọ̀rọ̀ náà kà tí ẹ bá gbàgbé nínú àwọn ọ̀rọ̀ tí mo ti sọ sẹ́yìn lórí àwọn oníṣúfí mo jẹ́ kó yé wa wípé nípìlẹ̀ tí wọ́n bá pè nìkan ní súfí kò túmọ̀ sí ẹni tí ó ní àdìọ́kàn kan yàtọ̀ sí àdìọ́kàn Islam kò sì túmọ̀ sí ẹni tó ní ìlànà ìjọsìn kan yàtọ̀ sí ìlànà ìjọsìn tí ànábì mú wá ìyẹn ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí àwọn kan ń pera wọn ní súfí paríparí súfí nígbà náà lọ́hùn kò tayọ pé àwọn tí wọ́n ráyé sá tó bẹ́ẹ̀ gẹ́ tó fi já sí pé wọn ò ní ìran aṣọ mìíràn tí wọ́n máa wọ̀ tayọ aṣọ tí wọ́n bá fi irun àgùntàn hun. so àwọn wọ̀nyí ni àwọn àfáà wa àgbà náà máa ń pè ní onísúnà náà máa ń pè ní onísúnà torí pé àwọn kan ń dàrú mọ́ àwọn èèyàn lójú. a sì gbọ́dọ̀ pàbí yàbìdùn rẹ̀ tí pe àwọn àgbà kan ní sẹ́ńtúrì kẹta ní sẹ́ńtúrì kẹrin ní ìjẹ́ wọn kò tayọ azuhud ìràyésá tí wọn yìí tó tì wọ́n lọ síbi ìran aṣọ kan péré tí wọ́n ń pè ní sùf aṣọ tí wọ́n bá fi irun àgùntàn produce tí kìí lẹ̀ lára tí kìí jọ̀lọ̀ lára ìdí tí wọ́n fi ń pe ara wọn ní súfì nìyẹn eléyìí ò sì tako ẹ̀sìn bẹ́ẹ̀ ni kò tako làákàyè nítorí wípé a máa ń ṣe àfitì ohun tíyàn bá dún ní mọ́ ohun tíyàn bá ń ṣe a máa pè mọ́ra ẹni. gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé tẹ́nìkan bá dún ní mọ́ aṣọ gíní a lè pè ní gìní gìní gìníyún àwọn aláṣọ gíní bíyàn bá dún ní mọ́ aṣọ àǹkárá a lè pè ní àǹkárí àǹkárìyún àwọn aláṣọ àǹkárá ok bíyàn bá dún ní mọ́ aṣọ léèsì a lè pè ní lèsì lèsì yún àwọn aláṣọ léèsì ìyẹn sì wáṣọ àǹkárá ni. Ọwọ léèsì ni ọwọ́ gíní ni nínú àwọn nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ tẹ́ máa fi máa hun aṣọ ẹ̀sìn wo ṣe ní èèwọ̀ bẹ́ẹ̀ sì ni ẹ̀sìn wo ṣe léèwọ̀ kẹ́nìkan ó pera rẹ̀ kó pe ìran aṣọ tí ń wọ̀ kó pè mọ́ ara rẹ̀ gẹ́gẹ́ bí kéèyàn ó pe ìlú rẹ̀ kó pè rẹ̀ oke láti máa gbọ́ iwó wí làgọ́ sí káná wí ìyẹn kánò ìbàdàn ní ará àbí kéèyàn pe orúkọ ẹbí rẹ̀ kó pè mára rẹ̀ ní wọ́n máa ní kúráṣí so mọ́dání màkì ìran kùráìṣí ni ọmọ ni. ọmọ madina ni gbogbo eléyìí pátápátá kò ní í ṣe pẹ̀lú àkídà so bẹ́ẹ̀ náà ni àwọn tá a mọ̀ sí Súfí fìlìbìdáyà ní ìbẹ̀rẹ̀ bọ́rọ̀ wọn ṣe rí nìyẹn létà ni àwọn ẹni ibi kan làwọn náà ń pera wọn ní Súfí àwọn ẹni ibi yìí àwọn ni wọ́n wá dá ohun tí à ń pè ní ìlànà àkìídà ìjọsìn tó yapa sí èyí tí ànábì mú wá sallallahu alaihi wasallam sílẹ̀ nínú ẹ̀sìn so àwọn wọ̀nyí ni wọ́n ń pè ní alùtọ̀ríkọ̀ ok àwọn wọ̀nyí ni wọ́n ń pè ní kí ni o ahalu àtọ̀ríkọ̀ ẹ ń bá ti wá pẹ̀rẹ̀ ní súfí tó bá ti lè gbà pé áhálù tọ̀rí kọ̀ ní òun àwọn wọ̀nyẹn nìkan là ń bá wípé wọ́n sun tiwọn jóná wọ́n gungi rékọ̀dí ewé ẹni bá sì ti sun jóná yóò dé eru ẹ ń bá gbogbo eré kọjá ewé yọ jàbọ́ so tí ẹ bá ń gbọ́ ta bá sọ pé àwọn ń súfí àwọn ń súfí ẹ má ṣe mistake o kì í ṣe àwọn ń súfí ìpìlẹ̀ onísúfí ìpìlẹ̀ wọn ò mú un tí ń jẹ́ súfí gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí àkìídà wọn ò mú súfí gẹ́gẹ́ bí ìdáadà wọn ò mú súfí gẹ́gẹ́ bí manihaj bí kò ṣe pé wọ́n mú súfì gẹ́gẹ́ bí ìwọ aṣọ ìdùn nímọ̀ ìran aṣọ kan nínú àwọn ìran aṣọ tí ó ń bẹ láyé so nígbà mo wá sọ nísìnyí pé ẹ̀ha sùmùrà ẹ̀ha lánàṣẹ̀ àti ẹ̀ha àwọn oníṣúfí ìtumọ̀ rẹ̀ ni pé ẹ̀ha àwọn onítọ̀rí kọ̀ àwọn onítọ̀rí kọ̀ tèmi sì mà mọ àkìídà wọn tí mo mọ̀ mọ ìlànà ìjọ́sìn wọn tí mo mọ̀ mọ ìṣe wọn lọ́wọ́lọ́wọ́ báyìí kò tayọ àtìjàníyá wọ̀lìkọ̀dù yíyà tí mo bá tó wá gbọ́ pé ìjọ súfì míì tó ń bẹ nílẹ̀ Yorùbá èmi yóò tún ṣe ìwádìí nípa wọn àmọ́ kẹsẹ̀ kan ni pé táwọn àwọn tó bá ń pera wọn ní súfì yẹn tán bá ti lè pera wọn ní áhálù tọ̀rí kọ̀ ah, tán bá ti pera wọn ní áhálù tọ̀rí kọ̀ pé aláṣojú náà ni wọ́n torí pé wọ́n dìídì lo lápùlù tọ̀rí kọ̀ láti gbógun ti àsùnà báwa ṣe ń jẹ́ ahalu sunna làwọn sọra wọn di ahalu àtọ̀ríkọ̀ láti fi hàn wípé kì í ṣe páwọn fẹ́ tẹ̀ lánàá bì mọ́ o ok wọ́n jẹ́ kó hàn sí ayé wípé kì í ṣe pé ànábì làwọn fẹ́ tẹ̀lé mọ́ torí pé ìlànà ànábì orúkọ tánàbì máa lò fún tiẹ̀ ní àsùnà súnàtì súnàtì súnà mi kì í sọ pé tọ̀rí ìkọ̀tì tọ̀rí ìkọ̀tì nínú láńgbéèjì ìlànà náà ní méjèèjì túmọ̀ sí ìlànà bó tilẹ̀ gà sí pé nínú láńgbéèjì súnà ọwọ́ àwáyídà ìlànà ìṣesí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àṣà ọ̀hún túmọ̀ sí súnà ṣùgbọ́n àwọn ẹni yìí wọ́n jẹ́ ká mọ̀ pé àwọn òní súnà nẹ́bí ṣe ní tàwọn bí kò ṣe ojú ọ̀nà mìíràn so ọwọ́ àwọn tí wọ́n padà yá ọkọ̀ súfì lò tí wọ́n yá ọkọ̀ yẹn lò tí wọ́n jọ mọ́ tọ̀ríkọ̀ wọn àwọn ni mo máa ń gbà lérò ní anywhere anytime tí n bá sọ pé àwọn oníṣúfì kì í ṣe àwọn àáfàá wa ìpìlẹ̀ tí wọ́n tara dídún nímọ́ ìran aṣọ kan gba orúkọ aláṣọ irun ẹran kì í ṣàwọn yẹn là ń bá wí kì í ṣe àwọn yẹn ni à ń bá wí gbogbo oníṣúfí tó bá ti pèrè ní áhálù tọ̀rí kọ̀ yóò wá dákọ tọ̀ríkọ̀ tó ń lò ojú ọ̀nà wo ló wà so àwọn kan wà ní ojú ọ̀nà Shehu Ahmad Atijani ní fi pèrè àwọn ní áàlù tọ̀ríkọ̀ Ahmad Atijani àwọn yẹn náà ń pè ní Atijaniyun àwọn kan wọ́n lẹ́ra wọn mọ́ ojú ọ̀nà ah, Abdulkadir Sheikh Abdulkadir Jilani rahimahullah mo sì ṣàlàyé ìtìyẹn náà pé ṣé àbùkọ́dì Jìlání òun èso ń tọ̀ yìí kọ̀ àwọn èèyàn ni wọ́n sọ wọ́n lo ókọ rẹ̀ láti fi kírètì tọ̀rí kọ̀ gẹ́gẹ́ bí ẹ̀ńsàmọ́ Maryam aleyhi salam gẹ́gẹ́ bóun náà ṣe pẹ̀rẹ̀ ní olúwa àtolùgbàlà rí fẹ́nìkankan àmọ́ tí àwọn kan tí wọ́n sọ di olùgbàlà olúwa àti olùgbàlà bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ Sheikh Abdulkadir Jelani ṣe rí ní tiẹ̀ láfi máa ń sọ pé kọ́lọ́n ni ní kéwù òun kó ṣàforí dín ẹ̀ṣẹ̀ tiẹ̀ fún un àmọ́ ní ti ṣéwà Ahmad Tijani ohun tó dálẹ̀ tó sì kọ tí àlè lórí òun nìṣìnà Tijaniya rẹ̀ òkè so tí bàbá sọ pé ẹ̀há àwọn oníṣúfí ìtumọ̀ rẹ̀ ni pé ẹ̀há àwọn onísúfì tìjàníyà àti kọ̀dìríyà ẹ máa bá mi ká lọ. lẹ́yìn tí eléyìí ti yé wa mo sọ nínú ọ̀rọ̀ mi wípé ẹnìkan ló béèrè béèrè tó bí ọ̀rọ̀ yìí ẹjẹ́ ká gbọ́ ohun onítọ̀hún náà ìgbà míì ó lè máa ní ṣèwọ̀ nìkan ni wọ́n ń bi léèrè béèrè ṣé kìí ṣe pé òun hun àwọn ìbéèrè ẹni so lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí n bá ti fíìlì bẹ́ẹ̀ èmi yóò máa plé òun oníbèèrè àfi tó ń sì bá jẹ́ obìnrin èmi ò ní plé òun rẹ̀ àfi tó bá jẹ́ obìnrin ẹ jẹ́ ká gbọ́ ohun tí oníbèèrè béèrè ẹ jẹ́ á gbọ́. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh aláwọ̀ tí yóò gbé yín kalẹ̀ fún wa ní ìlú Ìbàdàn kò ní fi àwọn ọpọlọ sí yín o àti àwa náà la hawla wala quwwata illa billah nínú àǹfààní tí ẹ ṣe fún ayé ní ọjọ́ Friday tí ẹ ṣàlàyé fún wa pé dandan ni kí a jẹ́ onísúnnà pẹ̀lú ìdí mọ́kànlá tẹ́ kà fún wa jazakumullahu khairan ìbéèrè mi wá lọ lórí ẹ̀ha ẹ̀yà àwọn sùmọ̀ra tí a mọ̀ sí bámidélé àti ẹ̀há àwọn lánàfẹ̀ kí ni ìdájọ́ Islam lórí ẹ̀ gẹ́gẹ́ bí a ti mọ ẹ̀há àwọn bámidélé ni pé jẹ̀lì bàbá àwọn ọmọ délẹ̀ àmọ́ wọn kì í fi ọwọ́ sí wọ́n sì máa ń rán ìbòjú wọn mọ́ ẹ̀kọ́ bù wọn ni. a rí inú wọn tí máa ń lo tẹ́kínílà tí ó wọ sọ́ọ̀sì tí ṣùgbọ́n ìyàtọ̀ tí ń bẹ́ẹ̀bì ẹ̀ àti àwọn lánàṣẹ̀ ìbòrò nìkan làwọn máa ń lò lo ìbòjú ó kan péjọ ìpele méjì ṣùgbọ́n wọn àìkíní kejì pé súnà mọ́ra wọn àkọ́kọ́ bá ń délé lòun àìkú ní kejì lòun kí lórí àwọn méjèèjì jazakallahu khairan alákùn bàbá wa ẹ má bínú ìbéèrè mi kù ìkan lórí ọ̀rọ̀ ẹ̀há yẹn tí mo gbàgbé mo ní kí n sáyé tó fi kún ẹ̀pẹ̀ fún wàtà jazakumullahu khairan ẹni tí ó ń ṣe ẹ̀há súnà ṣùgbọ́n ọkọ rẹ̀ àwọn oníṣòfin ni tí wọ́n ń jẹ́ sófí tí wọ́n tẹ́sọ̀ wọn fọ́lẹ̀ ìwà tífà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti màlúdì ṣùgbọ́n ẹ̀ àti òun ṣe ẹ̀há súnà ní kí ni ìdájọ́ ìsìláàmù lórí ti irú ẹni bẹ́ẹ̀ náà sáwọn àlejò. ẹ dákun ẹ̀yin tí ẹ wà pẹ̀lú mi lórí program ǹjẹ́ ẹ gbọ́ ohun arákùnrin ṣé ẹ gbọ́ ohun tó sọ mo fẹ́ kẹ́ ẹ kọ yes tẹ́ ẹ bá gbọ́ tẹ́ ẹ bá gbọ́ kẹ́ ẹ kọ no mo ní di kọ́mẹ́ǹtì yẹn bíi mẹ́ta nínú yín. ṣé ẹ gbọ́ ohùn arákùnrin yìí ìbéèrè tó béèrè ṣé gbọ́ ṣé ẹ bá gbọ́ ẹ táìpù yes. tẹ́ ẹ̀ bá gbọ́ ẹ táàkù no. tọ́ àti ríyìn yẹn mẹ́rin báyìí tọ́ táàkù yes ṣe ó nídìí o mo sọ pé èmi kì í sábà èmi kì í sábà sọ pé wọn béèrè béèrè. láì gbà sí pé wọ́n bí mi léèrè béèrè ìyẹn ní. ẹlẹ́ẹ̀kejì ò ní pé àwọn èèyàn wọ́n máa ń wọ́n wọ́n máa ń miss understand mi lórí iṣẹ́ dáwà tí mò ń ṣe. èmi sì ṣe blogger èmi kì í ṣe blogger ẹ̀kọ́ ẹ̀sìn ni a fẹ́ kọ́ àwọn èèyàn ok sẹ́mọ̀ pé ìbéèrè tẹ́ni ìbéèrè yìí ó dá lé ẹ̀ha sùmùrà ẹ̀ha alánẹsẹ̀ àti ẹ̀ha àwọn ok báwọn èèyàn ṣe wá rí àkọlé yẹn tí mo fi síta wọ́n sì lérò pé mo fẹ́ tàbùkù sùmùrà. So mo fẹ́ tàbùkù lánàṣẹ̀ èmi kì í tàbùkù èèyàn èmi kì í sì yẹpẹrẹ èèyàn èmi kì í àdírẹ́sì personalities issues ni mo máa ń àdírẹ́s so ẹ jẹ́ ká dá oníwàásí mọ̀ yàtọ̀ sí blogger. ẹ jẹ́ ká dá oníwàásù mọ̀ yàtọ̀ sí bloggers tó bá jẹ́ pé bloggers ló fẹ́ sọ ní tí mo fẹ́ sọ yìí yóò lọ ya àwòrán àwọn ẹlẹ́hà ẹlẹ́lẹ́hà yóò fi ṣe background yóò gbé síbẹ̀ yóò wá máa tọwọ́ bọ̀ wọ́n lójú yóò máa tẹ̀ wọn lójú. ní eléyìí tó dá sí pé kò bá ìlànà ohun tá à ń pè ní wáàsì kò bá lọ ìyẹn ti ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú pé ìyẹn ní nǹkan nínú ọ̀rọ̀ ti di ẹni ẹni ọ̀rọ̀ ń dùn tí a kì í fi ọ̀rọ̀ lọ̀ gbogbo ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ó ti di ẹni ọ̀rọ̀ ń dùn tí a kì í fi ọ̀rọ̀ lọ̀ torí ẹni tọ́rọ̀ ń dùn tí ń wulẹ̀ ń bínú sí òǹtọ̀hún tí wọ́n ti ní gbúgbùgbùn láàrin ara wọn lórí ọ̀rọ̀ ayé lásán ọgọ́ tó bá gbọ́ pé ẹni yẹn ó mìsìbìyè báyìí yóò gbé fọ́tò ẹ̀ jáde yóò sì máa tàbùkù rẹ̀ yóò máa yẹpẹrẹ rẹ̀ yóò máa yàkàyàkà rẹ̀ bí wọn òde òní yóò máa lálàsẹ rẹ̀ bí èdè àwọn ìyẹn ìṣe dáwà ìtọwọ́ bọ ìjọmọlúàbí àwọn èèyàn nìyẹn ẹ̀sìn wá sì ṣe léwọ̀ níwọ̀n ìgbà tí àníyàn ẹni tó fẹ́ sọ̀rọ̀ tó bá ti jẹ́ nítorí ìtàláwù ẹni tó sì ní ẹ̀kọ́ nípa ohun tó fẹ́ sọ yàtọ̀ sí ẹni tí wọ́n kọ̀ọ̀kan ránṣẹ́ sí. tóun gangan lẹ́kọ̀ọ́ pẹ̀lú ń tó fẹ́ sọ èyí tó bá jásìse ní òsẹ̀kù tó jásìse tó jẹ́ hafawat ló máa ṣẹ́kù ló máa mú kí wàásì yẹn gan kó sèso lára àwọn èèyàn làwọn yóò fi mọ̀ pé aláàtúnṣe ní ọ kì í ṣe abanilórúkọ kì í ṣe àti rí fọ́tò àwọn ẹlẹ́hàá abáńdélé ló di fíkọ́ọ̀tì fún mi. gbogbo ẹ̀ fi kún orí social media kódà àwọn bẹ̀rẹ̀ àdúgbò tí mo wà kì í ṣe àti rí fọ́tò àwòrán àwọn ẹlẹ́hàlánàṣẹ̀ ló jẹ́ ṣòro ó kú orí social media kódà bẹ̀rẹ̀ àdúgbò wa àmọ́ kò sí ní fiye fẹ́ fìyẹn ṣe afẹ́ wa ṣe ni níbi tá a bá kù sí nítorí náà kí ẹ̀yin sùmùrà tẹ̀sí lérò pé mo fẹ́ ni ẹ̀yin lánàṣẹ̀ tẹ́lẹ̀ rò pé mo fẹ́ bu yín ni ẹ mu omi tútù ẹ jẹ́ kí ara yín ó balẹ̀ ẹ jẹ́ kọ́kàn yín ó balẹ̀. àwọn oníṣúfì ni màá lálàsì so tàbá wá rí ṣùgbọ́n tó jẹ́ ń súfì tá a rí lánàṣẹ̀ tó jẹ́ ń súfì tá a sì mọ̀ yín mọ súfì àmọ̀ yín mọ tìjà níyàkọ̀ jìríyà nípìlẹ̀ kọ́mọ retí <clears throat> kọ́mọ retí àdó olóró àdó olóró ọ̀rọ̀ kọ́mọ retí rẹ̀ ìyẹn ò wà nẹ̀gọ́ṣẹ́bù rárá kò wà nẹ̀gọ́ṣẹ́bù títí tẹ́ fi fi tọ̀ríkọ̀ tìjà níyàlẹ̀ títí tẹ́ fi fi tọ̀ríkọ̀ kọ̀díríà sílẹ̀ tẹ́ gbé sọnù bí ẹni gbé ibi ọmọ sọnù. Now. arákùnrin wa yìí ó ní kí la rí sí ẹ̀ha bandele ẹ̀ha lánàṣẹ̀ ẹ̀ha àwọn oníṣúfí ó nítorí pé àwọn lánàṣẹ̀ àti bandele wọn kì í pera wọn ní alùsùnà wọ́n sì máa ń pera wọn ní bandele sùmùrà ẹja yọjú àwọn ń tọ̀ríkọ̀ tìjàníyà pọ̀jìríyà àwọn jìnnà tefetefe àwọn jìnnà tefetefe àwọn ti sọnù jìnnà ní tiwọn kí aláwọ̀ tún gbogbo wa ṣe ní àpapọ̀ àtẹni tó ti sọnù kálọ̀ bá ní dá padà torí pé kárìn kápọ̀ yíyẹni ní máa fi yẹni ẹnì kan sì lè dá àlìjẹ́ náà wọ̀ àápọ̀ tá a náà pẹ̀lú ògo aláwò a yóò tún sẹ́kù ṣùgbọ́n tó bá dìtàmì pé o sáfẹ́ wọ náà ni ohun yòówù kí wọ́n rí wọn sọ lódodo ọ̀rọ̀ o sáfẹ́ wọ náà ni no problem ẹ̀ lè kún ẹ̀ lè kún inú iná àmáwò sọ fún ọ pé ọ náà a sì ní sọ fún ọ pé ọ wọ náà ohun tá sọ fún ọ ni pé ká náà sì ní já wọ náà sọ fún ọ nù. torí pé àwa kọ́ la dá méjèèjì àwa sì kọ́ ni onídàájọ́ àwa sì kọ́ láàfíìyàn bẹ́ẹ̀. tí ó bá tẹ́ àwọn báńdélé lọ́rùn láti ṣe àfitì ara wọn sí sùmùrà sùmùrà tù lè mùmìnì tó bá tẹ́ wọn lọ́rùn láti pe àpè mọ́ra bámidélé pẹ̀lú ọkọ wọn tó tẹ́ wọn lọ́rùn láti pe àpèmọ́ra lánàṣẹ̀ tí í ṣe orúkọ bàbá wa àgbàní nílé lánàṣẹ̀ kí ló ní kó má tẹ̀yìn lọ́rùn láti pe àpèmọ́ra súnà nàbì nínú bàbá wa Bámidélé àti bàbá wa lánàṣẹ̀ àti ànábì Muhammad sallallahu alaihi wasallam tápapọ̀ gbèsè làkàyè ta ló yẹ ká pe àpè mọ́ra rẹ̀ pẹ̀lú wa. ṣé bẹ́ẹ̀ nìkan lẹ́mọ lánàṣẹ̀ ẹ̀yin nìkan lẹ́mọ báńdélé gbogbo ayé ló mà lẹ́jù Muhammad sallallahu alaihi wasallam so tá a bá gbé sórí làákàyè gan a rí wípé ẹni tó gbà láti pe àpèmọ́ra bámidélé ó gbà láti pe àpèmọ́ra alánàṣẹ̀ tó bá fi yèdénú tó bá fi yèdénú yọ́ mọ̀ pé kò ń pe àpèmọ́ra súnà súnà ẹni tọ́lọ ń fẹ̀sìn rán ó lóore ju ìyẹn lọ àkànní ṣe lè wọ̀ gẹ́gẹ́ bá ti sọ níbẹ̀rẹ̀ pé a lè pàpè mọ́ra ìlú a lè pàpè mọ́ra ẹbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a lè pàpè mọ́ra àdúgbò ok ohun tó bá ti dá a lè pàpè mọ́ra rẹ̀ kò sábúrú nínú ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin bàbá wa tẹ̀ ń bẹ ní ìsìn nínú sùmùrà àti nínú lánàṣẹ̀ tẹ́yìn sí onítọ̀rí kọ̀ ẹ dákun ẹ jí ó kọ́kọ́ yé gbogbo àwọn tí wọ́n ń pàpè mọ́ra báńdélé tí wọ́n ń pe àpè mọ́ra lánàṣẹ̀ pé alùsúnà ni àwọn kí wọ́n sì máa ṣe súnà yẹn kọ́mọ́ jẹ́ àpè mọ́ra lásán kọ́mọ́ jẹ́ àpè mọ́ra lásán kí wọ́n máa ṣe súnà yẹn. tí bá jọ gbà pé ànábì Muhammad lórí súnà àbẹ́yìn ọ̀gbà ni. bí ara pé ẹ gbà pé súnà ànábì lẹ́ẹ̀ṣẹ̀ lọ́rọ́ fi di ẹ̀ha báńdélé àwọn tí wọn ò rí súnà gẹ́gẹ́ bí ẹ lè gbọ́ kí wọ́n sọ pé ẹ̀ha ẹ̀ha wọn ẹ lè gbọ́ bẹ́ẹ̀ tó ẹ dákun àpèmọ́ra là á pe tèmi dire ẹ pe àpèmọ́ra súnà mùsùlùmí ni wá wọ̀ṣúọ̀ orúkọ ẹ̀sìn ni kùránì pè wá wọ̀ṣúọ̀ but kùránì gan tún fún wa láwọn nínú oríkì wa alimuminun alikọ̀ṣeun alihafidun adakirun alibukulisun oríkì ni gbogbo yẹn oríkì náà ni ahàlùsúnà jẹ́ fún wa oríkì náà ni ọ̀nà tá a lè gbà pé ànábì mara wa òun ká sọ pé ahàlùsúnà ni wa ọ̀nà tá a lè gbà pé ànẹ́bì mọ́ra wa ni pé kápẹ́ra wa ní àlùsúnà ká sì máa ṣe súnà yẹn gẹ́gẹ́ bí àwọn ẹni ìṣáájú ṣe ṣe. mo sì ń bọ̀ wá lórí àwọn ẹ̀há àwọn súfì o ṣé wá rí ẹ̀há sùmùrà ẹ̀há alánàṣẹ̀.